orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ ìdùnnú àtayọ̀ ló máa ń jẹ́ fún mi lọ́pọ̀ ọ̀gbà nígbà tí mo bá rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n bá ń pè mí tí wọ́n sì ń sọ pé àwọn gbìyànjú àwọn iṣẹ́ yìí ó máa ń fún mi láyọ̀ lọ́pọ̀ ọ̀gbà pé a jẹ́ kí àǹfààní àtúrí ọ̀fẹ́ tá a ní lọ́tọ̀ àwọn bàbá wa àjọ tànù gbogbo nǹkan tí à ń rí tí àwọn olóyìnbó ń ṣe yìí nǹkan tí àwọn bàbá wa náà ni wọ́n ń lò ṣùgbọ́n kò yé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá yé iná ni ó máa jàǹfààní ẹ̀ ilé ayé tá a sì wà yìí kìí ṣayé téèyàn máa ń dúró ló máa ń jẹ́ kémi ó máa sọ lọ́pọ̀ ọgbà pé ẹ má jà dúró kò sẹ́dá tí ò ní làkọjá kan àbó mi kò sẹ́dá tí ò ní ìrírí kan àbó mi ṣùgbọ́n nígbà téèyàn ò bá dúró èèyàn máa ń padà débi téèyàn bá ń lọ nígbà tí èèyàn ò bá sinmi èèyàn máa padà ń débi ayò èèyàn ìdí lèyí tí mo fi ń sọ fún wa lónìí pé ẹ dákun tẹ bá ti ń gbọ́ àwọn iṣẹ́ yìí ẹ já lọ gbìyànjú ẹ ẹlòmíín tí ó bá pè mí alóhùn ti sọ pé òun ò ní gbìyànjú mọ́ òun ò ní ṣoògùn mọ́ òun ò ní sáré mọ́ òun ò ní ṣe gan mọ́ máa wo ra yín ràn ni ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tán ṣàṣeyọrí àwọn náà nítàn àwọn náà nítàn èèyàn máa ń gbìyànjú títí tí èèyàn máa fi débi ayò èèyàn ni torí náà ẹ má jẹ́ ká sinmi ẹ má jẹ́ ká dúró mo fẹ́ fi iṣẹ́ kan síta fún wa láàárọ̀ ní wákàtí àárọ̀ tí mo fẹ́ fi iṣẹ́ yìí síta hmm. iṣẹ́ tá a pè ní iṣẹ́ ẹ̀yọ́nú ajé ni ṣùgbọ́n ẹ̀yọ́nú ajé yìí ó ní bá a ṣe máa ń ṣe é torí pé tí ayé bá yọ́nú síyàn nínú ayé tá a wà nǹkan èèyàn ó sì mọ lọ bó ṣe yẹ kó lọ tí àwọn àgbàlagbà bá yọ́nú sí yàn èèyàn ó rò pé sóun nìkan lọ́rùn ayé wa ni ṣùgbọ́n ẹni tí wọ́n bá ń bínú sí tàbí táyé ò bá gba tiẹ̀ yóò mọ̀ wò pé kí ló ń wá ṣe nínú ayé tá a wà yìí ṣùgbọ́n ẹ má jẹ́ gbàgbé o ẹ má gbàgbé o Elédùmarè tó dá ayé Olódùà ó dá ayé yìí ó dá dáadáa fún gbogbo àwọn tó bá mọ̀ bó ṣe yẹ kán gbé e ó dá ayé dáadáa níyàn bá mọ̀ bó ṣe yẹ kó rìn kìkì àwọn tó bá wá gbìyànjú tí ò dúró lójú kan náà àwọn náà máa padà sọ̀tàn ayọ̀ torí náà ẹ má sinmi rere ń bẹnu ayé tẹ̀yìn náà ó ṣe rere ń bẹnu ayé tẹ̀yìn náà ó ṣe ẹ̀yọ́nú ayé tí mo fẹ́ fi síta yìí ó jẹ́ ẹ̀yọ́nú tó ṣiṣẹ́ àṣínà láfi pè ní ẹ̀yọ́nú ajé ẹ̀yọ́nú ajé tó ṣiṣẹ àṣìnà fẹ dà á torí náà ìtẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ yìí ìtẹ́ lọ wá á kà á tẹ́ ẹ bá wá ṣe bí mo ṣe sọ ẹ̀yin náà sọ̀tàn ayọ̀ ìtẹ́ lọ wá òun ni mo fẹ́ kà yìí ẹ lọ wá ẹyẹ òǹbẹ mẹ́ta ẹ wá asínrín ikọ̀ asín mẹ́ta. E ewa wá ẹyẹ ẹ̀gà mẹ́ta ṣẹ́ǹkà lẹ́yìn náà ẹ wá aláǹgbá abo mẹta aláǹgbá akọ mẹta ẹ igbo egbò túdè ẹ tún wá egbò ìyálòdè ẹ wá wá ewé túdè ewé ìyálòdè ewé àwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí tẹ́ bá ti wá wá tán bẹ́ẹ̀ ṣe ṣe màá ṣàlàyé ẹ̀ fún yín ṣé ẹ rí àwọn egbò yìí tẹ́ bá ti gbé àpè kaná ẹ wá àtàrí àtàrí ẹ wò náà mẹ́ta ẹ bá ti wá gbé àpè kaná ẹ mú egbò túdè àti egbò yálòdè yìí ẹ kó sínú àpè tẹ́ bá kó sínú àpẹtán ẹ wà mú aláǹgbá mẹ́ta akọ ẹ̀kùlé aláǹgbá mẹ́ta abo ẹ̀kùlé tẹ́ bá ti kó wọn lé tán ìgbanilẹ́wàsẹ̀ kó ewé ìyálòdélé àti ewé túdè tẹ́ bá ti wá kó lé tán ẹ̀ ní tí kó ewé ọyọ sí o ẹ wà mú òǹbẹ mẹ́ta asín mẹ́ta ẹ̀gà mẹ́ta ẹ wà kó wọn lé mẹ́ta mẹ́ta wọ́n wà ní wọ́n pọ̀pọ̀ mọ́ra wọn báyìí mẹ́ta báyìí mẹ́ta báyìí mẹ́ta báyìí ẹ wà mú àtàrí mẹ́ta ẹ kò sí wọn láàrin ẹ wà mọ̀ gbọ́ tẹ́ ẹ bá fẹ́ ju lẹ́yọ̀ ọ̀nà nìkan báwọn ẹ kà kó ẹyọ ẹ kà kó ìwé ọyọ ẹ lè lórí ẹ jò yóò ṣiṣẹ́ ìyọnu ayé tẹ́yìn gan mọ̀ wípé ayé yọnu sí yín yóò ṣiṣẹ́ ìyọnu ayé tẹ́yìn gan mọ̀ pé ayé yọnu sí yín torí tẹ́ bá ṣe tán ẹ dà díẹ̀ sínú ọṣẹ tẹ́ máa fi wẹ̀ ẹ dà díẹ̀ sínú ọṣẹ tẹ́ máa fi wẹ̀ tẹ́ máa gun ọṣẹ tẹ́ fi máa wẹ̀ ẹ sì dà díẹ̀ sínú oyin tẹ́ máa lá láàárọ̀ àárọ̀ lèyàn máa wẹ̀ téèyàn bá fẹ́ jáde ẹ lè fi lọ́ọ̀sì wò ẹ lè fi ọ́ní ọṣẹ lẹ lè fi wò ẹ wá máa gbọ́ tẹ́ ẹ bá wá fẹ́ kó ṣiṣẹ́ aṣínà ẹ wà wá àwọn kan tí mo fẹ́ dáko ìkùnrin máa gbọ́ ẹ̀wà ọ̀gà kan àwọ̀ ẹ̀kùn díẹ̀ àti àwọ̀ èrìn díẹ̀ ṣe rí lórí ọ̀gà yẹn lórí ọ̀gà lórí ẹyẹ ẹ̀gà ẹ fi ọ̀gà gbígbẹ kan ẹ fi lé tẹ ẹ bá sì rí àyè ẹ fi lé lórí ti òǹbẹ ẹ fi àwọ̀ ẹ̀kùn ẹ fi lé lórí tasín ẹ fi àwọ̀ èrìn díẹ̀ ẹ fi lé. Hmm? kẹ wá mú owó tó bá wù yín kẹ rọra fi sí orí àtàrí ẹ wá kó ewé ọyọ lè ẹ wá jó yóò wá ṣiṣẹ́ ìyọnú ajé tó ń ṣìnà fẹ́ dà kì í ṣe pé yóò yọnu sí yín nìkan wọn ò mọ fún rere wọn tún mọ fi wá yín kì í ṣe pé wọn yọnu sí yín nìkan wọn ò mọ fún rere wọn mọ fi lọ yín kì í ṣe pé yóò yọnu sí yín nìkan wọn ò mọ fi ohun tí yóò múnú ayé yín dùn tí ó mú ayé yín yí padà sí dáadáa wọ́n mọ̀ sí kíni wọ́n mọ̀ gbé wá sọ́dọ̀ yín tẹ́ bá ṣe é ìmùsùlùmí kẹ́ ṣe lẹ́lẹ́kejì yìí ìdí tó fi jẹ́ ẹ̀yọ́nú ayé tàbí ẹ̀yọ́nú ajé tó ń ṣiṣẹ́ aṣínà fún ẹ̀dá ẹ lọ gbìyànjú iṣẹ́ tí mo fi síta yìí pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ̀yin náà pè mí ẹ̀jẹ̀rì ayọ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ̀yin náà pè mí pé ẹ̀rù tó pọ̀ nínú rere tó lódùmarè ṣe nu ayé yín mo ṣe máa ń sọ lọ́pọ̀ ọ̀gbà pé gbogbo ìgbà kí ìgbà tẹ́ bá dáwọ́lé ọ̀kan nínú àwọn iṣẹ́ tí mo fi síta yìí olódùmarè ọba yóò jọ bá ìṣẹ̀dá yín mu yóò jọ bá yín lára mu yóò jọ bá ìjẹ́ àtòmí ara yín mu ọwọ́ tẹ́ ẹ gbé fún tí ó bá yín ṣe olódùmarè yóò jẹ́ kó jẹ́ ọwọ́ ajẹ́gùn tí ó ṣiṣẹ́ ìyanu ayọ̀ nínú ayé yín yóò rí bẹ́ẹ̀ o yóò ṣe bẹ́ẹ̀ o àṣẹ Ìdùmarè.